hello. hello ẹ káàárọ̀. hello. ẹ káàárọ̀. yes ma. ẹ jọ ṣe bẹ́yìn ni Ìdòwú Tóyìn. hello. mo rí fóònù nọ́mbà yín. Betty ló ń sọ̀rọ̀ Betty mo rí fóònù nọ́mbà yín lórí Facebook a dẹ̀ rí píkṣọ̀ yín ah, tí wọ́n gbé jáde ẹ̀yin ni bẹ́ẹ̀ ni wọ́n gbé píkṣọ̀ yín sórí social media. Okay wọ́n ní pé ẹ máa ń gba owó lọ́wọ́ Dorcas. bẹ́ẹ̀ni mọ́mí bá lọ sí orí Facebook ẹ máa rí píkṣọ yín níbẹ̀ tẹ́ ẹ̀ ṣe police. mi gbọ́. ẹ máa rí píkṣọ yín ní orí Facebook. mi gbọ́ kílẹ̀ wí. ẹ máa rí píkṣọ yín ní orí Facebook. lórí tí wọ́n sọ yí pé Dorcas sanwó fún yín pé kẹ́ bá wọn pa Lizzy kí n gba owó lọ́wọ́ ta ni. wọ́n ní pé Dorkas ó fún yín ní ten million kẹ́ bóun pa Lizzy. ọlọ́run má jẹ́ mi ní pààyàn láyé mi ò ní pa mí ọlọ́run ò ní jẹ́ ọjọ́ tí n bá fẹ́ ṣe owó ẹ̀kọ́ lọ́run fún mẹ́mi ni ọlọ́run ò ní jẹ́ mi ní pa èèyàn èèyàn ò ní pa mí ọlọ́run ò ní jẹ́ mi ṣe orú ẹ̀ ọlọ́run ò ní jẹ́ láyé àti láéláé ẹ̀mí èèyàn ní tọwọ́ ìbọn tèmi kò ní tọwọ́ èèyàn kọ. bọ̀ wọ́n a ń rí gbogbo kọ́mẹ́ǹtì gbogbo kọ́mẹ́ǹtì tẹ máa ń kọ́mẹ́ǹtì nípa Lizzy tẹ máa ń ṣépè fún òun àtàwọn ọmọ ẹ̀ kí ló dé tẹ̀ ń ṣépè fún Lizzy pẹ̀lú òun àtàwọn ọmọ ẹ̀. mi ì ṣépè fún Lizzy lórí yóò yé mi mi ọ̀dà sáàdì ta ló ń bá mi sọ̀rọ̀. Betty ló ń bá yín sọ̀rọ̀ Betty ta ló ń jẹ́ bẹ́ẹ̀kì mi lọ́rẹ̀ẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀kì. ẹ ẹ àwa tó jẹ́ pé a máa ń rí àwọn nǹkan tí wọ́n máa ń gbé sórí social media ni. ah no no no no no no no. because a rí àwọn kọ́mẹ́ǹtì yín ní àná a rí gbogbo àwọn kọ́mẹ́ǹtì yín èmi náà wà lórí show Dorkas lánàá nígbà tó sọ yìí pé wọ́n ti lọ gbé Lizzy Anjorin a rí gbogbo àwọn kọ́mẹ́ǹtì yín yẹn lèmi ṣe pè yín bẹ́ẹ̀ ni pé wọ́n lọ arrest ẹ̀ pé wọ́n lọ arrest ẹ̀. Ah, mi àwọn náà aware no no no no no mi aware mi mọ́ pa ẹ̀ mi ò mọ́ pa anything tí wọ́n gbé lítì mi ò mọ nǹkan kan nípa ẹ̀ mi ì mọ nǹkan kan nípa ẹ̀ bébí àwọn gbé lítì mi ò mọ anything pa ẹ̀ mi ì mọ nǹkan kan àti tí n bá fẹ́ gbẹ̀jẹ̀ wájú ọlọ́run. but àrí kọ́mẹ́ǹtì yìí tẹ sọ pé well done tẹ sọ yìí pé Lizzy Anjorin husband snatcher ni. husband. matter mi ò mi ò understand o. yẹ ẹ máa sẹ́ndì àwọn mẹ́sẹ̀gì yẹn sí yín lórí whatsapp yín ẹ lè rí gbogbo àwọn kọ́mẹ̀ǹtì yẹn tẹ kọ́mẹ̀ǹtì ṣé mọ̀ pé as a police officer kò yẹ kẹ́ ẹ máa tẹ̀lé àwọn tó ń ṣe bullying lórí facebook. okay okay. ṣé mọ̀ pé as a police officer tẹ. okay. ṣé mọ̀ pé as a police officer tẹ jẹ́. okay. because ó lè gba iṣẹ́ lọ́wọ́ yín. Okay because àwọn information tẹ́ ẹ̀ ń fi sílẹ̀ lórí social media lọ́dọ̀ Dorkas nǹkan tó burú ni ṣe mọ̀ bẹ́ẹ̀ because tí èèyàn bá níṣẹ́ police iṣẹ́ ojú ẹ wà lórí ṣòyẹ lánàá tí Dorkas sọ yìí pé bí wọ́n ṣe pa Sunday Igboho Chief Sunday Igboho wọ́n ṣe lọ sílé ẹ̀ pé ah. bẹ́ẹ̀ ni òun ṣe máa rán ẹ̀yin kan lọ pa Lizzy Anjorin ẹ̀gbọ́n bíi mẹni tó ń sọ̀rọ̀ bọ̀tẹ́ ní sùúrù ṣe rí. èmi jẹ́ nìkan tó jẹ́ pé mi ìfẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín mo ń gbọ́ yín mi ń gbọ́ yín. ṣe rí bẹ́ẹ̀ kẹ́ni kìíní kan lọ́kàn lé mi bẹ́ẹ̀ kẹ́ni kìíní kan lọ́kàn lé mi wọ́n ní ta ń jà ìta púpọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. number two níwájú ọlọ́run àti èèyàn mi ò mọ nǹkan tó ń pa tẹ́ ẹ̀ sọ yìí àti tí n bá bẹ gbẹ̀kẹ̀ tí n bá wá jẹ́ mo wá mọ̀ nípa ẹ̀ tí ń dìbẹ́ndà ara mi ó kù mí ó kù ọlọ́run àgbàbí ìbá mọ̀ nǹkan tó ń pa mi ì mọ anything pa ẹ̀. so talẹ̀ yìí wá fún ní password yín lórí Facebook yìí. mi ì fẹ́ ní password mi lórí. but orúkọ yìí lẹ fi ń comment orúkọ tó. ṣẹ́rí ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ṣẹ́rí ṣẹ́rí Facebook ẹ̀yin náà wà lórí facebook dẹ́sà fi mẹ́tọ́ bá mi sọ. no mo èmi náà jẹ́ fáǹsì dorcas. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ṣe pé ṣe mọ̀ pé àwọn gáàsì kan wà kò sí bí wọ́n ṣe lè tẹ́wọ́ bọ fóònù èèyàn láti gẹ̀ẹ́jì àkáǹtì nígbà sunday láàárọ̀ bí mo ṣe jí tí mo ká wọrí fóònù mi orí pé mi ò lè wọrí ẹ̀ mọ́ àkàkọ́ ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ mo lọ sórí mẹ́sẹ̀njà mo rò pé ṣẹlẹ̀ wọ́n láti tẹ̀lé ti mẹ́sẹ̀njà mi torí pé mo ní díìnì mi ni mo fi wá sílé ìwọlé àjàìsè wọ́n lè ní kan tó ń jẹ́ abíkẹ́ tó máa gbé tó máa gbé pọ̀ sí abíkẹ́ mo ní lè ní sí abíkẹ́ àwọn ni mo ti ní bí àwọn bíi fún ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ mẹ́wàá pé kí kílíkì ò kílíkì ẹ̀ tí wọ́n fún àwọn ará àbí mi. so ìyẹn ó lè jẹ́ sí àwọn ọmọ àwọn bọ́ọ̀dì tó tọwọ́ bọ fóònù káàkiri ó lè jẹ́ àwọn ọ̀jẹ̀ tí ìmọ̀ kọ́kọ́ ń pa ẹ̀ nísìnyí ẹlẹ́dàá ẹ̀wò èmi náà dẹ̀ ní ẹlẹ́dàá sí mi olúkálùkù ṣebí ẹjọ lọ sí ṣebí ẹ̀yin náà jọ ẹ̀yin àti ẹ̀yin wà lára àwọn ọlọ́pàá tó lọ ṣọ́ Lizzy nínú ilé ẹ̀ tó lọ ya fídíò ẹ̀. jọkásì ló sọ bẹ́ẹ̀ o ó dárúkọ yín lánàá pé ẹ̀yin ni ọlọ́pàá tí òun ń lò. àti ah, bá ní nọ́mbà jọkásì máa pè é ẹ lè pè ẹ lè pe dorcas. kí n pè kí n pè kí n ṣe kí n béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ní kò wá rí bẹ́ẹ̀ kọ́. Ah, ah nǹkan tó sọ lórí social media lánàá ó ní pé ten million lòún fún yín ẹ̀yin àti àwọn tó wà lábújá ọlọ́pàá tó wà lábújá ọkọ àtìyàwó ah. ẹ lọ wo lórí ṣó yẹn lánàá tó ṣe ṣó yẹn. ẹ jẹ́ ká ní bẹ̀rù ọlọ́run lọ́kàn o ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́pàá mi ò ṣe aburú rí mo máa ń sọ fọlọ́n pé àjàdí ti ń bá ṣàbúrú sọmọ làkejì mi nìkan ló ẹ jẹ́ ń bá yín ka kọ́mẹ́ǹtì yẹn torí pé lánàá yẹn mo fẹ́ wá bá yín nínú inbox ṣùgbọ́n ọkàn mi fò ẹ jẹ́ bá yín ka kọ́mẹ́ǹtì tí ẹ síbẹ̀ ẹni súlẹ̀ ìgbìrà mrs irọ́lábí mama florida how many people do you want to help aláyé bàjẹ́ olójú kòkòrò shameless woman olè ìyá àdínní elépè wèrè gbajúmọ̀ why do you want to kill yourself because of five million naira that that they gave Fola Omologo e shock you abi you never see anything Kini ni threatening tẹ́ ń fún and Anjorin lánàá because those are threatening words ẹ̀yin ni tí ò bá ń ṣẹ̀yìn èmi ẹjẹ́ ń sọ kinní kan fún yín ṣe mọ̀ pé téèyàn bá wà tó tó ẹ mọ̀ yìí pé ìfẹ́ ni mo ṣe ń sọ gbogbo kinní fún yín torí mi ìfẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín eh. ó ti yé yín sí because dọ̀kátì ti sọ̀rọ̀ gan-an ó ti sọ̀rọ̀ gan. dọ́kàsì ti sọ̀rọ̀ ó ti jábọ̀ gan ó ti jábọ̀ gan ṣó ti yẹ yín ó dárúkọ yín lánàá pé ó fààyè ẹ̀ búra a ní gbogbo ẹ̀ máa send gbogbo voice note yes máa send gbogbo voice note yẹn sí yín tẹ́ bá lọ sórí péjì yín gbogbo show dọ́kàsì gbogbo ibi tí wọ́n ti ń bá ti Lizzy jẹ́ lẹ máa ń ṣí ẹ̀ ń bẹ̀ kò sí show tí wọ́n fi bá ti Lizzy jẹ́ òun lẹ máa ń ṣí ẹ̀. ẹni sùúrù ẹgbọ́n tèmi ẹni sùúrù ẹni sùúrù ṣẹ́rí Eh, show, mo ń ṣíà ṣò ìtẹ́lá wo lọ́wọ́ orí wọ́ọ̀dù ní ṣe orí kíní dọ̀kásì nìkan ni mo ń ṣíà mo ń ṣíà ṣò ìgbà mi ti bá ṣíà má kàn ní pé ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù mi ní padà lọ gbọ́ mọ́ ìkọ́ tó ń jó dáta ni ṣé you understand mi ní padà lọ gbọ́ mọ́ bọ́tí bí ṣé yóò sí ọlọ́run wà ń bẹ̀. ṣebí ẹ mọ̀ ọ̀rẹ́ yín tó tó bímọ fún tó bímọ fún òbèsèrè ẹ mọ̀ ọ̀rẹ́ yín tẹ́jọ jà níbi iṣẹ́ yín tẹjọ jà níbi iṣẹ́ yín tó bímọ fún Òbèsèrè ẹ ní sùúrù ẹ jẹ́ ń bá yín sọ̀rọ̀ ṣé mo pa àjọ ń ṣiṣẹ́ ní àjọ ń ṣiṣẹ́ ní iṣẹ́ ọlọ́pàá ni torí ẹ̀ mo ṣe ń pè yín ṣé mo pé tí ojú bá ti ọlọ́pàá Nàìjíríà ojú ti àwa náà ni ṣé o ti yẹ yín sìn ṣé mo pé yàn ní máa ṣiṣẹ́ ìjọba kó máa rí orúkọ yín pẹ̀lú ẹ̀jẹ̀ ń ṣiṣẹ́ ìjọba kó máa rí orúkọ yín ṣé mo nǹkan tí kinní yẹn ti kọ́ọ̀sì lánàá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìdí tí mo ṣe ń pè yín nìyẹn ṣó ti yẹ yín sìn. ṣe rí wọn ní ẹni tó gbé orúkọ mi tó gbé gbogbo píṣọ mi tí wọn bá ṣe nǹkan kan fún mi kò sí géènì kankan ń bẹ ṣùgbọ́n mi ó máa bá ènìyàn jà torí mi ṣe nǹkan tó ń fi rògbò mi. gbọ́ mo ka gbogbo kọ́mẹ̀ntì yẹn fún yín sìn mò ń kà á fún yín. a ní wọn àkàkáǹtì mi. wọn àkàkáǹtì mi ẹ jẹ́ n tún ka mẹ́sẹ̀gì mi fún yín date by date. Okay. ṣé ti yẹyin sìn wọn àkè ni ẹni ẹni pé Fọláfrìn lórí lọ Lizzie omulẹ ògbólógbò yíwọ́lá bí mama Florida ṣọ́ntì wà kàkáǹtì mi ṣé àwọn áàkà wọ́n tún gbọ́ Yorùbá dáadáa wọ́n tún mọ mama Florida. wait wait wait gbogbo ìyẹn ẹni gbogbo ìyẹn kúrìsì ni number one àbáàdì tó jẹ́ èmi àyèmí ọlọ́pàá mi tó wà ń bẹ̀ gbogbo yẹn kú sí fúnra dikẹ́ni méjì máa jà sí àti máa búra wa ká máa ẹmọ orúkọ bẹ́ẹ̀ yẹn ká máa búra pàtàkì gbogbo yẹn mi rí pé bí àyẹn mean anything ìyẹn ò ṣe pé anything pé bọ̀ tó wọ́n ní pé èmi ni mo bá àwọn ìlọsí ọlọ́pàá yẹn à ó dùn mí ó dẹ̀ dùn ẹlẹ́dàá mi àti àti pé kí mo mọ̀ kọ́kọ́. because dọ́kásì jẹ́ ká mọ̀ pé òun fún yín ní ten million tẹ́ fi lọ sílé Lizzy Anjorin lánàá ah, tẹ́ fi lọ ń rí kọ́ dẹ̀ tó dẹ̀ sọ yí pé dọkasi sọ yí pé ẹ sì máa padà lọ sílé Lizzy Anjorin ẹ máa gbọ́ o wàhálà tó fi sí yín lórí dọkasi sọ pé ẹ sì máa padà lọ sílé Lizzy Anjorin láti lọ pa òun àtàwọn bí ẹ. ẹ̀gbọ́n tó ẹ̀kọ́ tẹ̀ ń sọ yìí tẹ́tẹ́ àjẹ́dọ̀ ti dé mi ì mọ anything fẹ́ better and end of the day wọ́n wá find out orúkọ mi ò tiẹ̀ wọ́n bẹ̀ pé àwọn báyìí báyìí ló lọ síbẹ̀ tó bá lọ find out ló kọ́. because ẹ̀yin ni so possible ẹ̀yin ni now. Ah. aka ò lè mọ orúkọ Lizzy Anjorin ah. now aka ò lè mọ orúkọ Lizzy ah, Anjorin. ayé ìsinsìn lọ èmo ẹ jẹ́ ká níbẹ̀rẹ̀ náà. muslim ni mí tí mo dẹ̀ ń kírun wákàtí mẹ́rùn-ún mi pé. ẹni sùúrù mi ò bí ní ìbọ̀rọ̀ yìí o tó bá lọ jẹ́ pé at the end of the wọ́n ṣe proper investigation orúkọ mi ò jáde pé mo lọ síbẹ̀ kí ni kí n ṣe. orúkọ yìí wà ń bẹ màá sẹ́ndì gbogbo ẹ̀ tẹ́ bá wà lórí whatsapp ṣebí iṣẹ́ kan náà lájọ ń ṣe màá sẹ́ndì ẹ̀ sí yín ṣé mo fẹ́ kẹ́ ṣubú ni. orúkọ mi wà á tẹ̀ pé mo lọ sí ilé ẹ̀ ṣé mo máa fi pé mo lọ pẹ̀lú àwọn ọlọ́pàá. bẹ́ẹ̀ ni dọ̀kásì ló sọ bẹ́ẹ̀ dọ̀kásì ló sọ bẹ́ẹ̀ ah. ṣẹ́yìn ò mọ nǹkan tí Lizzy Anjorin ṣe lẹ́bí Sunday ni ó mẹ́ṣọ̀ orúkọ mi àná. ó mẹ́ṣọ̀ orúkọ yín lánàá dọ́kásì mẹ́ṣọ̀ orúkọ yín ó dẹ̀ mẹ́ṣọ̀ àwọn ọlọ́pàá méjì tó wà ní tó wà ní Àbújá náà pé ẹ wà lára wọn. ó dẹ̀ mẹ́ṣọ̀ orúkọ mi. ó mẹ́ṣọ̀ orúkọ yín bẹ́ẹ̀ ni ó ní Ìdòwú Tóyìn máa sẹ́ǹdì ẹ̀ sí yín kí ló dé bẹ́ẹ̀ ni ṣebí tó mo jọ́lọ́pàá mo ṣe ń pè yín. mo lè send kò tí ẹ ń ṣe líǹkì mo gbé mo gbé mo gbé fídíò yẹn ni máa send ẹ̀ sórí whatsapp yín. hello. hello. hello. hello ma. láti lè mọ̀. yes màá send link yẹn sí yín màá send yẹn sí yín. tó bá jẹ́ pé lóòótọ́ tí dọ̀ká ti máa sọ bẹ́ẹ̀ kó dọ̀kásì dọ̀kásì ò mọ dárúkọ mi. àló dárúkọ yín sẹ́ẹ̀ because orúkọ yín gangan wà lórí péèjì ẹ̀ orúkọ yín gangan lẹ fi ń kọ́mẹ́ǹtì lórí péèjì ẹ̀. ibi tẹ́ ti Lizzie and Anjorin lórí page ẹ̀ àwọn forty one ló like nǹkan tẹ́ sọ. ẹ jọ kí ni Lizzy ṣe fún mi kí mo fẹ́ threaten ẹ̀. òun náà ni kò yé mi torí pé ọlọ́pàá tá à ń ṣe a máa ń dáàbò bo àwọn ará àdúgbò ni àwọn aráàlú ló ní pé ká dáàbò bò wọn ò ní pé ká fi iṣẹ́ wa fi pa àwọn aráàlú. kí ni ọlọ́pàá ṣe kí ni ọlọ́pàá ṣe sorry kí ni Lizzy ṣe fún mi. òun ni kò yé mi o. wọ́n ní ìgbéni fẹ́ni tó lè para tí ò lè gba ẹ̀mí kí ló ṣe fún mi. òun ni kò yé mi. àtòbìnrin ẹgbẹ́ mi àtòbìnrin ẹgbẹ́ mi ṣó pọ́sibù tí wọ́n bá wá lọ àjẹ́jọ́ títè tí kinní yóò bá wá rí bẹ́ẹ̀ nǹkan. mo ló rí bẹ́ẹ̀ sẹ́ ẹ̀ àlóhùn ló wà níwájú mi tí mò ń wò yìí tí mo dẹ̀ ń kà fún yín ẹni pé alájà ẹ máa gbọ́ sẹ́ ẹ̀ ẹni pé alájà ẹlẹ́jọ́ wẹ́wẹ́ oníwòtòwòtò Lizzy Anjorin. ẹ gbọ́ tèmi Any very soon Fọlá will travel out of the country by God grace ṣé Lizzy Anjorin ló máa mú plane Fọlá dání pé kó má travel àmẹni tó ń jẹ́ Fọlá yẹn ṣé Fọlá yẹn jábúrò yín ni. ẹ ní sùúrù ẹ gbọ́ tèmi tèmi sọ ẹ gbọ́ ṣe lè yí ọ̀rọ̀ yẹn padà yẹ tèmi sọ ajọ́ sọ Yorùbá kan náà ọ̀rọ̀ tẹ̀ ń sọ sí ó ti di méjì ẹni mo comment fine ẹni mo tẹ̀lé wọn lọ sílé list kan lọ wọlé list. bẹ́ẹ̀ni tó bá find out pé àwọn ọlọ́pàá tó lọ síbẹ̀ mi ò sí bẹ́ẹ̀ kọ́ Ah, ah. ṣé dọ̀kásì tó sọ pé òun fún yín ní ten million ṣó ń parọ́ ni. bọ̀wú dárúkọ yín pẹ̀ wà lára àwọn tó lọ síbẹ̀ ó dárúkọ yín pẹ̀ wà lára àwọn tó lọ síbẹ̀. mi ò bílíìbù sórí tẹ́ ẹ sọ yìí sórí tẹ́ ẹ mo ń gbọ́ yín. mi ò bílíìbù wípé dọ̀kásì lè dárúkọ èmi ẹni bẹ̀rẹ̀ ọlọ́run lọ́kàn o mo sọ pé màá sẹ́ǹdì ẹ̀ sí yín mo ní màá sẹ́ǹdì ẹ̀ sí yín. ẹ jẹ́ ibi tó ti dárúkọ mi fóun fún mi ní ten million. ẹ jọ tẹ bá tún wá ní nọ́mbà ẹ náà ẹ bá mi sẹ́ǹdì nọ́mbà ẹ kí màá sẹ́ǹdì nọ́mbà ẹ sí yín because ẹ bá lọ sórí péèjì ẹ tẹ máa ti ń comment ẹ máa rí nọ́mbà ẹ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ ti pè wọlé sórí ṣú ẹ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ah. lẹ ti pè wọlé sórí ṣú ẹ àjọ ah. wà ń bẹ́ẹ̀ ni mi ò ń kọ́mẹ́ǹtì ni ah. láyé mi ò ń kọ́mẹ̀ntì ni ṣé ibi pé ẹ mọ gbogbo èmi ò ń ṣe anamáyọ̀wá anamáyọ̀wá kọ́ ló ń sọ̀rọ̀ anamáyọ̀wá kọ́ ló ń sọ̀rọ̀ anamáyọ̀wá kọ́ ló ń bá yín sọ̀rọ̀. ẹni sùúrù ẹni sùúrù kì í ṣe bébì gbogbo tẹ̀ ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ kò sí tó jọ bẹ́ẹ̀. anamáyọ̀wá kọ́ ló ń bá yín sọ̀rọ̀. ẹ ẹ tó kò jẹ́ mi ìpè rí báwo lẹ́yìn báwo ni ọlọ́pàá nàìjíríà máa mọ gbogbo àwọn tó wà lórí Facebook báwo lẹ̀yin ṣe mú Anamáyọ̀wá ta lẹ̀yin rí Anamáyọ̀wá sí. ṣebí ṣebí àwọn ọmọ oṣù ṣebí àwọn ọmọ oṣù everybody gbogbo dẹ́sọ̀ tí wọ́n ti pè mí ìgbọ́n mọ̀ ń parọ́ ni ṣebí wọ́n ti sẹ́ẹ̀dì ẹ̀ sí Anamáyọ̀wá ló gbé gbogbo fọ́tò mi jáde gbogbo ẹni mo ti rí ní ìkan sọ̀rọ̀ ni. ó gbé fọ́tò yín jáde àbí ó fi gbogbo nǹkan. ṣé ẹ̀yin ò